adájọ́ àgbà sọ̀rọ̀ nípa lílo oògùn nínú kóòtù onídàájọ́ àgbà Hakeem Oshodi ti ilé-ẹjọ́ gíga kan ní Ìkẹjà ti kìlọ̀ fáwọn ará ìlú láti dẹ́kun fífi oògùn sílẹ̀ nílé ilé rẹ̀ Oshodi ṣèkìlọ̀ náà ní ọjọ́ Monday bí ìgbẹ́jọ́ àwọn ọkùnrin márùn-ún tí wọ́n fẹ̀sùn ìpànìyàn ti Ifeanyi Ẹtúnmisẹ̀ kan ti bẹ̀rẹ̀ ó sọ wípé mi ò tún gbọdọ̀ fi ojú rí àwọn oògùn nílé-ẹjọ́ mi mọ́ Alidu Adijat ló ti ń jábọ̀ ìròyìn láti kọ́ni amóhùnmáwòrán Wisdom Yard